بسم الله والحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته مكوى نككيتي إسلام mo kí wa káàbọ̀ sórí ìkànnì Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ní alẹ́ òní tí í ṣe ọ̀rọ̀ fíkìú alẹ́ òní ní alẹ́ Tuesday alẹ́ àfùlàfà àtàlátà déètì òní ní eighteen oṣù kẹrin rọ̀bí ùsáni ọdún fourteen forty three ní ìjókòó yìí ibẹ̀ ni a ti ń ka tíra àṣìmáwí tíra àfáàwọ̀ àgbà tí ń jẹ́ abdulbari al-àṣìmáwí àrífààyìn. episode thirty tí ó kọjá lọ ni a bẹ̀rẹ̀ tírà náà. a fẹ́ tẹ̀síwájú ní òní insha allah. ibi tí a kà á dé ní ìjókòó tá a ṣe kẹ́yìn òun níbi tí àáfàá ti sọ pé. وقيل إن ألطفت فعليها الوضوء àwọn àáfàá kan nínú mazhab imam malik wọ́n ní tí obìnrin bá ti ìka bọ ojú ara lẹ́yìn àlùwàlá àlùwàlá rẹ̀ ó ti bàjẹ́ ó máa ṣe òmíràn ibi tí a bá dé nìyẹn wàlọ́hu àlàm Allah ló nímọ̀ jùlọ èyí tọ́kàn mo ti fi ojú ewé tí a fẹ́ kà mo ti fi ránṣẹ́ sí wa gbogbo àwa tá a wà ní orí WhatsApp group Taalim Masjid ìlàmù ok báàbù àkìsá mìlìmìyà àlàtí yẹjúùzù mínìhà àlùwùdù báàbù orí ọ̀rọ̀ àkísàmìlìmìyà ìsọ̀rí àwọn omi oríṣiríṣi àwọn omi àlàtí yẹjúùzù mínìhà àlùwùdù èyí tí a lè fi ṣe àlùwàlá omi ó pé oríṣiríṣi oníranran ni omi tí ń bẹ ní ilé ayé nínú àwọn omi yìí àwọn kan a lè fi ṣe àlùwàlá. àwọn mìíràn a ò lè fi ṣe àlùwàlá báwo la ṣe mà ìmọ̀ ẹ̀sìn ẹ̀kọ́ ẹ̀sìn láàfin mọ omi tí a lè fi ṣe àlùwàlá yàtọ̀ sí èyí tí a ò lè fi ṣe àlùwàlá tọ̀ láti wá mọ eléyìí làáfàá fi gbé orí ọ̀rọ̀ wá wípé aksamolimiya ok singular ni aksamolima aksamolima alati yajuzu miniya aliwudu. plural náà ni o plural mọ́ òní mìyá mìyá aksamu limiya alati yejuzu miniya aliwudu ìsọ̀rí ìsọ̀rí àwọn omi ìpín ìpín àwọn omi èyí tí a lè fi ṣe àlùwàlá ìrìnlàmù mà wà fákọkà lọ́hù tààlà kí Allah subhanahu wa ta'ala ọba àlékiọlá kó fi ọ́ ṣe kòǹgẹ́ dáadáa annalima alaakisimaini gbogbo omi tí ń bẹ láyé pátápátá ó pín sí méjì alima omi alaakisimaini ó pín sí ìsọ̀rí méjì. makhlutin wa gairu makhlutin maklutin omi tó rọ̀pọ̀ mọ́ nǹkan mìíràn wàgẹ́rù maklutin àti omi tí kò rọ̀pọ̀ mọ́ nǹkan mìíràn orí òṣùwọ̀n yẹn ni àáfàá gbèkà maklutin omi tí ó rọ̀pọ̀ mọ́ nǹkan kan wàgẹ́rù makhlutin àti omi tí kò rò pọ̀ mọ́ nǹkan kan. fa'amma gẹ́rù lè makhlutin ní ti omi tí ò rò mọ́ nǹkan kan fàhúwá tọ̀hùr òun ni omi tó mọ́ tá a lè fi ṣe ìmọ́ra àlùwàlá tàbí wẹ̀ jánábà. fàámà gẹ́rùlì maklut ní ti omi tí nǹkan kan ò dàpọ̀ mọ́ tó jẹ́ pé bọ́lọ̀ ń ṣe dáa náà ló wà nǹkan kankan ò dàpọ̀ mọ́ fàhùwà tọ̀hùrù òun ni omi tó mọ́ tí a lè fi ṣe ìmára ẹ̀sìn. wáhùwà àlìmáú alimutulak òun ni omi gbogbogbò generally omi tó jẹ́ pé nǹkan kan ò dàpọ̀ mọ́ yẹjúùzù mi níhú àlèwòdò omi tí a lè fi ṣe àlùwàlá ó ní omi tó jẹ́ general water sàwáhùn nazala minasama àwùnábàá minal ardi bákan náà ni o. yálà omi yẹn ó kalẹ̀ láti inú sánmà tàbí ó sun jáde láti orí ilẹ̀. omi tó jẹ́ general tí nǹkan kan ò rò pọ̀ mọ́ tí nǹkan kan ò dàpọ̀ mọ́ kójò máa rọ̀ ká gbé e. nǹkan kan òrùpọ̀ mọ́ a lè fi ṣàlùwàlá a lè fi wẹ wónká tàbí agbẹ́ ilẹ̀ ni lomi wá ń sun jáde nínú rẹ̀ tàbí ó ń sun fúnra rẹ̀ láti inú ilẹ̀ irú omi bẹ́ẹ̀ a lè fi ṣe àlùwàlá wà á mẹ́ alimaklut ní ti omi tí ó rò pọ̀ mọ́ nǹkan kan. ìdá tàgọ́ yàrá àhàdù àhùsọ́fì àsàlàsà nígbà tí ẹyọ kan nínú àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta ara rẹ̀ tó bá yí padà láwùníhìí àwọ̀ omi àwòtọ́ àmì yìí ìtọ́wò omi ti ṣe adùn omi aorihihì tàbí òórùn omi ìròyìn mẹ́ta yìí àwọ̀ omi ìtọ́wò omi òórùn omi tó bá yí padà bí ṣe ìhìn pẹ̀lú nǹkan kankan ìyẹn ni pé tí omi bá di ohun tí ó pàwọ̀dà pẹ̀lú kinní kan tàbí tí orun bá tí omi bá di ohun tó ní adùn kan nítorí pé kinní kan dà ó dàpọ̀ mọ́ ìròyìn adùn ó ti yí padà lára ẹnu tàbí tí omi bá di ohun tí nǹkan kan dà pọ̀ pẹ̀lú ẹ̀ tá a wá ń gbọ́ òórùn kan látara omi náà àdásí pé irú omi yẹn òun ni alimaklut omi tí ó ti wà mixed with something ó ti wà mixed with something ó ti kúrò ní ordinary water ó ti kúrò ní ordinary water ó ti di omi mìíràn omi tó bá ti kúrò ní ordinary water nípasẹ̀ pé àwọ̀ rẹ̀ yí padà tàbí adùn rẹ̀ ó yí padà tàbí òórùn rẹ̀ ó yí padà ìdí ni pé omi kò ní àwọ̀ tá so pe sọ pé omi yìí o omi pupa ni omi dúdú ni omi funfun ni kò láwọ̀ omi kò sì ní adùn bá a bá bu omi sẹ́nu kò ní dùn kò ní korò kò ní kan kò ní móró bákan náà omi tó wà ní ordinary state yẹ tá a bá gbóòórùn rẹ̀ àní gbóòórùn kankan bẹ̀ tó bá ti á di wípé o gbóòórùn omi wò á ah, kí ni wọ́n dà sómi níwọ̀n náà wì ah, omi yìí àti nǹkan kan kú sínú ẹ̀ ni àbí wọ́n dà nǹkan kan sínú ẹ̀ ni tó bá ti di question báwọn omi yẹn ti ní ìdájọ́ tiẹ̀ lọ́tọ̀. tàbí omi ó wojú rẹ̀ o wò pé a ah, omi ṣe á dúdú bí èédú báyìí nǹkan kan ti rò pọ̀ mọ́ omi yẹn nìyẹn so làáfà fi sọ pé wà á mọ alimaklut ní ti omi tí ó ti dàpọ̀ mọ́ nǹkan kan nígbà tí ọ̀kan nínú àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta tí ọmọ wà lára omi pé omi o kì í láwọ̀ òun ti wá láwọ̀ omi o kì í ládùn òun ti wá ní adùn omi yìí o omi kì í ní òórùn ó ti wá ní òórùn kan nígbà náà gbogbo omi tó bá ti dàpọ̀ mọ́ nǹkan kankan wọ́n wá jẹ́ ìsọ̀rí méjì wọ́n jẹ́ ìsọ̀rí méjì nítorí pé tààràtàn nígbà mìíràn yàtàlìtù bìnàjìsìn omi ó lè rò pọ̀ mọ́ ẹ̀gbin fàyàtàgá yarubí yìí ni ó bá mú kí omi yìí kó yí padà pẹ̀lú òórùn tàbí ìtọ́wò tàbí àwọ̀ falimáú najisun omi tí nǹkan ẹ̀gbin bá dàpọ̀ mọ́ omi náà najisun ó ti dẹ̀gbin omi tí ẹ̀gbin bá rò pọ̀ mọ́ omi náà falimáú najisun omi náà ẹ̀gbin ni ẹ̀gbin ni omi náà láàyè sí òmìnir aliwudu àlùwàlá a lè fi ṣàlùwàlá a ò lè fi ṣe àlùwàlá àlùwàlá ṣíṣe pẹ̀lú omi náà kò dáa. wà ń lám yàtàgá ìyá rẹ̀ bí bí ó bá wá tún jẹ́ pé ẹ̀gbín dàpọ̀ mọ́ omi kan ṣùgbọ́n kò yí ìròyìn kankan padà nínú àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta àwọ̀ ìtọ́wò àti òórùn ok ẹ̀gbin dàpọ̀ mọ́ omi ṣùgbọ́n àfisẹ́nuwò àkéèsì nǹkan kan lára omi yẹn awojú rẹ̀ wò àwọ̀ tí ó jẹ́ àwọ̀ àdámọ́ omi ló sì ń bẹ pẹ̀lú ẹ̀ agbóòórùn rẹ̀ wò àgbóòórùn kankankan lára rẹ̀ irú omi bẹ́ẹ̀ fàyínkàna àlìmọ́ kọ̀líìlá bí ó bá jẹ́ pé omi tó dàpọ̀ mọ́ ó jẹ́ omi kékeré wànàjáàsà kọ̀lí ìlà ẹ̀gbin tó sì kó sínú ẹ̀ náà ẹ̀gbin tó rò pọ̀ mọ́ òun náà jẹ́ ẹ̀gbin bíntín ẹ̀gbin kékeré kúrí àlèwùdú omi nìhù alálèmọ̀ṣòwò wọ́n kórìíra wọ́n kórìíra ká fi irú omi bẹ́ẹ̀ ṣe àlùwàlá alálèmọ̀ṣòwò èyí ni ohun tó gbajúmọ̀ jùlọ ní mọ́sáàbù Imam Malik. omi ìkéré ẹ̀gbin kékeré náà tó wáá dà sí i ṣùgbọ́n tòun ti ẹ̀gbin kékeré yìí ọ̀kan nínú ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta tí máa bẹ lára omi kò yí padà èyí tó gbajúmọ̀ jùlọ ní madhab máa màlìkí ni pé ó sàn ká wá omi míì ká fi ṣàlùwàlà ó sàn ká wá omi mìíràn ká fi ṣe àlùwàlà. táwa sọ pé omi tó pọ̀ ni ṣe mọ̀ pé omi tó kéré làáfà sọ káwa sọ pé omi tó pọ̀ òní omi náà bóyá omi bíi four litre bíi omi four litres ok èèyàn wá bu minerals síbi kan soft drink no ẹ̀gbin ni wọ́n dákọ pé tó bá rò pọ̀ mọ́ soft soft drink kì í ṣe ẹ̀gbin bíi ìtọ̀ ẹ̀gbin nìtọ̀ èèyàn wá wọn síbí kan ìtọ̀ ọ̀dà sínú omi four litres lọ practice ẹ̀ wò ìtọ̀ síbí kan pẹ̀lú omi four litres kò ní yí nǹkan kan padà lára ẹ̀. four liters of water pẹ̀lú a spoonful of urine ìtọ̀ tó bá dà sí kò ní yí nǹkan kan padà àwọ̀ omi yẹn kò ní yí padà ìtọ́wò rẹ̀ kò ní yí padà òórùn rẹ̀ kò ní sóòórùn kankan bẹ́ẹ̀ irú omi tó bá rí báyẹn wọ́n ní àwa tún kọ̀ ọ́ tó túmọ̀ sí wípé kì í ṣe ìwọ̀ láti lorú omi bẹ́ẹ̀ fún àlùwàlá ṣùgbọ́n kó o wá òmíràn tí ò rí báyẹn ló dáa fún ọ jùlọ. táwa sọ wípé omi jẹ́ ṣáṣẹ́ẹ̀tì pure water kan ìtọ̀ náà jẹ́ ṣáṣẹ́sì pure water kan tó bá definitely ìròyìn tí ń bẹ lára omi èyí tí ó yí padà ń bẹ kò ní mọ ní méjì eléyìí tí ó máa yí padà lára omi yẹn ó kéré parí yóò tó méjì ó kéré parí yóò tó méjì bí ó ran àwọ̀ rẹ̀ ìtọ́wò rẹ̀ òórùn rẹ̀ yóò kó bá a ká sọ pé omi pé omi tó omi àgbá kan omi àgbá kan omi dírọ́ọ̀mù kan ekwu wa kó sínú rẹ̀ ẹ̀ pé òkú ń bete ni kó sínú omi yẹn nínú omi àgbá kan. èyí tó dáa jù ni pé ká yí omi ń dànù torí pé yóò kò bá àìlera wa. ṣùgbọ́n ní ti ìdájọ́ ẹ̀sìn fún ti àlùwàlá sọ̀mọ̀ pé a ní mu omi àlùwàlá ọ̀wọ́ ń tá kàn yẹ̀wò lára ẹ̀ ni pé nígbà tá a yọ eku yẹn kúrò ń bẹ̀ orí pa wo ló fi sára omi yẹn tí ó ti ní orí pa kankan lára omi yẹn ní ti àlùwàlá a lè lò ó. a lè lò ó ṣùgbọ́n wọ́n ní a kọ̀ ọ́ a lè lò ó ṣùgbọ́n a kọ̀ ọ́ ok so ohun tá à ń sọ ọ́ bọ̀ ni pé omi tó rò pọ̀ mọ́ nǹkan wọ́n ní ó pín sí méjì nígbà mìíràn omi yóò rò pọ̀ mọ́ ẹ̀gbin. E bí omi bá wá rò pọ̀ mọ́ ẹ̀gbin tí ó bá ti lapa lára rẹ̀ tí ó bá ti lapa lára rẹ̀ a lè fomi yẹn ṣàlùwàlá àmọ́ tó ti lapa lára rẹ̀ a gbọ́dọ̀ fi ṣàlùwàlá ìyẹn ní tí omi bá jẹ́ omi tó kéré tí ẹ̀gbin kékeré náà tó pọ̀ mọ́ wọn ni akọ ìyẹn akọ ọ́ láti fi ṣe àlùwàlá. wàtàràtàn yẹ̀tẹ́lìtùbìtọ́ hìrìn nígbà mìíràn omi ordinary water a máa rò pọ̀ mọ́ nǹkan tó mọ́ tí kìí ṣe nǹkan ẹ̀gbin. E fàyàtàgá yarubihì ní ọba yí omi ordinary water yìí ní ọba yí padà. kí ni ìdájọ́ irú omi bẹ́ẹ̀ omi tí ó jẹ́ pé nǹkan tó mọ́ ló mọ́ nǹkan tó mọ́ tí kìí ṣe ẹ̀gbin ló mọ́. nígbà tí nǹkan tó mọ̀ yìí tó wá rò pọ̀ mọ́ ọ wá yí ọ̀kan nínú àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta padà lára rẹ̀ yálà ìròyìn kan ló yí padà ni yálà ìròyìn méjì ni yálà ìròyìn mẹ́ta ni at least ó kéré parí ó yí ìròyìn kan nínú àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta padà lára rẹ̀ kí ni ìdájọ́ ẹ̀.